يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك لإثم إلا هو ومن كل ما نشكر يا رب عافنا فأيهما إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولاه فإنك مولاه وأنجح لنا منك المطاهر لما لها وحقق لنا فيك الذي قد رجعناه وأسبل علينا بلا سترك من السرور والمكرون ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل عليها لمن يا بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحباب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما الحمد لله رب العالمين الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم أحمده وأجلله وأعذبه وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويقوى وفقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقل فرم في سوى المسلمين أذكر الاثنين ثلاثة تليفون النبي صلى الله عليه وسلم اذكر مبارك بعد ما جت لكم هو ربنا فلكم كان نبي وبعد فلكم العالم àti àwọn ará ẹ̀kan sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú àmì sallallahu alaihi wasallam níjọba ìkẹ́mà tẹ́lẹ̀ fún oníṣẹ́ àgbàgbà wípé òun lówó láti fi ara àwọn ìyá ọlọ́ àbúrò nípò kan àbúrò lágbára kan afẹ́fà pàdé Allah subhanahu wa pẹ̀lú ọ̀kan sọ́mọ́kùn bí ẹwọ àti ní àtẹ̀yìn ọlọ́mọdé àti ọ̀pàdé rẹ̀ o afẹ́fà pàdé Allah subhanahu wa pẹ̀lú ọ̀kan sọ́mọ́kùn bí wa mọ̀nà síkì ìwà mọ̀nàfíkì fiki jẹ́ ti ápàdé olóòlìní àti ilẹ̀ ò èyí tó jẹ́ ti ámàlì náà lẹ́yìn àti nílẹ̀ ò wá fún ọgbẹ̀ àdúgbò tí ó kàn wá tó jẹ́ pé ìdáàmà sọ yóò máa takùn táàmà sí ìdáàmà sí náà yóò máa takùn táàmà sọ olóògbèjà lè lọ́wọ́ bẹ́ẹ̀ láàjì àmọ̀ ọ̀gá orí ni mọ́gbà méjì kágbà bẹ̀rẹ̀ táàrí lẹ́yà fẹ́ lè kíá máa pẹ̀lẹ́ kan sọ ọlọ́ba ní ìgbàgbọ́ wọn ọlọ́dàkùn bá ní ìgbàgbọ́ wọn bá ní pa ìsìn wọn rẹ bá ní ti mọ́sílẹ̀mù kẹrẹ àbíọ̀ gbogbo sábà ló pàdé lẹ́yìn kẹrẹ kájọ pàdé lẹ́yìn àdáni sallallahu alaihi wasallam lẹ́yìn tí ọba nàbí sallallahu alaihi wasallam kò fèrè dáwù àti ní àtẹ̀yìn àti ní tí wọ́n ti rí ọlọ́run ti kọ́ báyìí wọ́n láti rí ọ̀rọ̀ tí wọ́n jẹ́ àlàyé wọ́n láti bàlẹ̀ dúró tí wọ́n ti rí ibi dúró tí wọ́n. bákan náà ní láti wá bọ̀ náà wá bíbá ilé yìí fọlọ́n àgbọ̀ bí bá ṣe ń fẹ́ lọ láhàúnà wà láàkó wáta ilẹ̀ àbíláyà lè àwẹ́. jẹ́ gbogbo àti mọ̀ pé èkó ń tà wáyé èèyàn fẹ́ èèyàn kọ́ èèyàn gbà ní ọ̀rọ̀ rẹ̀ fẹ́ àbọ̀gbà alágídí òní kápítà nàìjíríà máa ń náà àbújá kápítà wa ìsìmá ló kọ́ abuja ni kápítà Nàìjíríà létùmọ̀ ní kápítà máa ń túmọ̀ Èkó ní ni o kò sí lé Èkó kápítà Nàìjíríà láyé ìparí ní ìtumọ̀ àásímà wa títí kan bá ti wá jẹ́ àásímà gbogbo nǹkan lẹ́yìn abẹ́ kìí ṣe pé Èkó jẹ́ àásímà Nàìjíríà lọ́wọ́ gbogbo àásímà ayé Riyadh níbi tí irú ọ̀gbìn wà ní sọ̀rọ̀ Riyadh náà ni nígbà ìkó náà ní capital bó ṣe jẹ́ pé riyadh náà capital saudi ni isman capital saudi máa náà ń bí ìsèpọ̀ jẹ́dà nìkan náà àwọn náà ti jẹ́dà kó capital wọn lọ sí riyadh òṣòwò riyadh ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan kejì tí capital máa ní riyadh jẹ́dà náà lè kéde olóyè tá a bá tún bọ́ọ̀lù mìíràn tá a tún lọ wọ capital wọn bẹ́ẹ̀ ó sì ń kàn láti kéde láàrin bẹ́ẹ̀ eléyìí yọ kọ̀kọ́ máa jẹ́ ìtanilólogó fún gbogbo ẹni tó bá fẹ́ lu ẹ̀ka kápítà lu rẹ̀ tó lè lò fẹ́ máa gbé ìmúra wọn bí wọ́n lè di àìkíámọ́ wọn tí ó lè ó tún yàtọ̀ sí ti àwa tí à ń gbé àsọmọgbè máa gbé ṣéètì míì máa gbé míì máa gbé nǹkankan nítorí wípé fìtínà tí ó wà ní asima dọ́gùn fìtínà tí ó wà bẹ́ẹ̀ dọ́gùn ni ṣáájú ká tó wà lọ síbi òdú àwọn ẹ̀ka ń bẹ tí ò yẹ ká fi síbi tó jìnà tó yẹ ká máa ṣàlàyé dáadáa jẹ̀mọ́ àgbógbó bá ti gbàgbọ́ wọn bá nà bí sọ̀rọ̀ sọ́dọ̀ wọn jẹ́ náà kọ́ máa retí irú àdéhùn wo ni ọkàn ìdí tí ọwọ́ àbáyọ aláwùsàn lọ́nà àdéhùn ẹ̀rọ mi ìdẹ́gbà gbọ́ ẹ̀lẹ́ buẹ́rì bọ̀ tó mọ̀ fáfẹ́wọ́ ni tọ́ba ti ń wọlé rẹ̀ báyìí ìbòmùdébà nítorí ìyàwó àti àlè rẹ̀ ni wọ́n gbọ́ra wọn yé problem jẹnu tọ́bi ẹ̀sọ́ àtàwọn ìlú gà tiẹ̀ wá nù family tèmi ni problem tèmi tẹ́lẹ̀ ká àwọn àwọn sì wá problem tèmi kọ́ra ibi mo ti lọ kéwú òní mo ti ní problem tèmi bàbá náà ibi tí mo ti ń gbọ́ wá sí ibẹ̀rẹ̀ ibi tí ní problem tèmi kọ̀sẹ́ni tí ò pọ̀ tiẹ̀ torí bí ọ̀rọ̀ fẹ́ gbé láti parí wọ́n tó dé ní àti ẹ̀yìn وقد جاء في صحيح مسلم الحديث عن عياذ بن حمار الجاشعي àti sábà pẹ̀lú ọ̀sán àbáyé kan ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ọwọ́ àdìdì wọn sọ àwọn ọ̀rọ̀ kan wípé fọ́fẹ́ náà

mánà ọ̀tá àkọ́kọ́ sọ̀rọ̀ ibi tí wọ́n wà àbáyọ àwọn subhanahu wa ta'ala ẹni ó ti kíni o kò lọ́nà. fáànìyàn ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́nà ìǹkẹ́kẹ́ ti ṣe wá tọ́jẹ́ wípé àwọn tí ó fura rẹ̀ kéré àwọn tí ò ti ẹ̀mọ̀ pé ìǹkẹ́kẹ́ ti wá àwọn ni wọ́n pọ̀ a ń pẹ́ kí nìkan ní núrù lè fi tọrọ núrù kí ni o núrù fi tọrọ àdìsí ọ̀rọ̀ tá a sọ yìí a máa mà nínú ìlú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá ní sọ wípé inna Allah ta'ala dọ́rọ̀bà mẹ́tàlá ní siratan mustaqima Allah subhanahu wa ta'ala ọba wa kòwe ojú ọ̀nà tọ́tọ́ parangaya ojú ọ̀nà tọ́lọ́n tọ́lọ́tàjẹ̀ náà òní wàhálà jáde bá tẹ̀lé sọ̀rí ṣùgbọ́n ojú ọ̀nà yẹn èdè jẹ́bi méjì ọlọ́run ọba fi sùúrù bẹ́ẹ̀ sùúrù ọ̀dọ́ ọba òní fẹ́yìn ọ̀nà ni ọ̀nà ni fẹ́yìn tó wà báyìí fẹ́yìn tó wà báyìí wàhálà sùúrù lórí sùúrù lórí fẹ́yìn tó yẹn àbúwáàbù mùfàtàhà àwọn ilẹ̀kùn kan bẹ àti sílẹ̀ ọ̀rẹ́ ni wà á lẹ́nu àbúwáàbì sùtúrù mọ̀tọ́t níbi àwọn ilẹ̀kùn yẹn wọ́n sílẹ̀kùn lẹ̀ bá kọ́sì ń bẹ lójú ilẹ̀kùn kọ̀ọ̀kan jẹ̀máà tí kọ́sì máa bẹ lójú ilẹ̀kùn tí o ó ti ilẹ̀kùn ó dùn wọ́ àbí ó dùn wọ́ nàám wọ́n dáì ó dùn gbogbo kí wọ́n ń bẹ lókè tí ń pe àwọn ẹ̀fẹ́ àyíwá náà olùkọ́ni òjèmí àníwàlá sàárùjù ẹ̀yìn yẹn ẹ wọlé pátápátá síbi ojú ọ̀nà ìtọ́kọ̀ parí gẹ́gẹ́ yìí ẹ má fi sí ìfi sọ̀rọ̀ dáyé náà fún mi. ó sọ wọn máa bá dìbì lọ máa bá dìbì lọ ó ní dárí kan bẹ́ẹ̀ náà dáyé nítorí lórí òkè sórí oní kìtàbù lọ sí àwọn ọmọ bá àdébíkò wọn ọba ní sọ fún ma ilẹ̀ kòkìrìtì lẹ́yìn ọba sọ̀túnmọ̀ sóòrù ọyọ ṣùgbùdù ọlọ́run bá mẹ́ ọyọ ṣùgbùdù ní àwọn ẹnu àlá ọlọ́run má lè dènà má jalè má báyà bákan náà ọ́sàlàyé àwọn tó jẹ́ màhálù ọlọ́run àwọn èèwọ̀ ṣùgbọ́n kí sáà fẹ́ lọ ń bẹ̀gẹ̀gẹ̀ nígbẹ̀yàdí ìsìn wọ́n sàṣọ wípé olùsọ ń bẹ lórí gbogbo ìlẹ̀kùn àníbi ni wàdáàlì kàwárí lọ́ọ̀lì fi kọ́lìbì kúlì mùsùlùmí wáìdù lọ olùkìlọ̀ ọlọ́run onìyẹn lẹ́mìí gbogbo tí ń bẹ lẹ́mìí gbogbo mùsùlùmí kí wọ́n ní fúnma wáìdù lọ afákòkò yìí wà bẹ́ẹ̀ náà lè rí ìrọ̀ṣọ́ bá ní sọ̀rọ̀ yìí pé òun wà àti ọlọ́lẹ́lẹ̀ ẹ̀nìkọ̀ ká wa ó lè wá lọ́nà oríṣi ojú ó ní àlìlè hàmù àlìlè láàrí lọ́nà náà àbọ̀wà bí wọ́n á sọ fìlìmọ̀ láríkà kéèyàn ọmọ rí wípé ilé ayé òun ń gún ìròyìn ẹ̀ da ń gbọ́rọ̀ ọba yẹ nífi ilé tẹ̀lé pẹ̀lú kọjá wípé ó wà àti ọlọ́run ti bẹ̀rẹ̀ ní rẹ̀ yóò máa jí ó máa ma ìmísí ọlọ́run túmọ̀ káàrí tí ń dó tì yóò kéde níjọ́ yóò kọ̀ọ̀rọ̀ lọ́pọ̀ fẹ́ gbogbo ẹ̀wà sí i mo sì fi ń ronú pọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ìfẹ́ nínú òfin ilẹ̀ o àti bí wàá sí ìbàdí tó gbọ́ lónìí sẹ́yìn ìgbọ́lọ́ ń bẹ́ kí n fi ilẹ̀ because wọ́n ka àwọn ìyá kan tí wọ́n jẹ jọba aṣọ́rò ló yọ láti yọ yọmọ rẹ òun ni tí wọ́n bá tó ń pa ọlọ́run ṣe máa fẹ́mi lè wá báyìí ìta pé yọ̀dá ẹ̀mí ni máa lórí bí ọ̀dá ìwọ́n tí ń ṣe ìdíje o bọ́ bá ṣe tẹ tó bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ mi tó ọba èyí sì máa rí ìdáyà kí wọ́n sí báyìí má sí báyìí ibẹ̀ ni yóò ti mọ̀ pé ọ̀rọ̀ tó yẹ kí n sọ jáde kò yẹ kí n sọ bó ṣe kí n kó etí gbọ́dọ̀ ọba dùbá yìí ìjọ ẹ kí wọ́n bá lọ́wọ́ mi rè ní gbangba ìjọ tó bá òní ní bọ̀rọ̀ tí ọ̀dọ̀ wọ́n máa kọ́ wá lè wá bìnúrì bìnú bìnú bìnúrì fítọ́rọ̀ fítọ́rọ̀ ó ní àdámárin nítorí fítọ́rọ̀ ni kí wọ́n wọ́n bí ẹni jùlọ lọ́n fún yàn lọ́dọ̀ wọn àgbàjú lọ́n fún yàn kọ́ wá máa pàdé àwọn ìfẹ́kẹ́ lára èèyàn tẹ́lẹ̀ ká kò sì jẹ́ kí ìyọ̀mọ̀ fọ́ra kò sí jẹ́ kí ìjọba ń parọ́ o tó ní ìlú ìlẹ́yìn mú ọparọ́ mi ń parọ́ kò sí jẹ́ kí ìlú ọmọ ìlú kòkòrò o tí ìbá jẹ́ oúnjẹ lọ́wọ́ ń fún yàn kó sì máa bẹ̀rẹ̀ ìjọ sí ìbọn yóò fún títọ̀ lórí tọ̀ lọ́pọ̀ bàtí ọ̀bà fẹ́ gbọ́wọ́ àti àbí yóò lọ rè kéwú ní sí àwọn nǹkan yóò bà lára rẹ̀ tí ó fi ṣiṣẹ́ olù wáyé ló máa ṣiṣẹ́ lómi lọ́ba ti pẹ́rẹ́ tí ò sí máa ń sí tí wọ́n tó bá ń tọ́ ẹ̀lé ẹnìkan tó ń jẹ́ sí rí wípé dẹ́mi ń ṣe ó kú pọ̀ káàtó pẹ̀lú pọ̀ kúrẹ́ káàtó yọ́ máa sọ wípé tó bá jẹ́ pé yọ́ jà náà ni kí n sáré wọn wọn. jẹ̀mọ́ ẹgbẹ́ ìbánidájọ́ ilé ẹ̀mí ẹ̀nì kọ̀ọ̀kan lórí ìdájọ́ rẹ̀. àríyẹ̀ bá mú. bàtí àwùjọ náà wà yìí àwùjọ yẹn oorun kí ní pàtìkì oorun iye tó jẹ́ àgbọ̀yé tó so àwọn àtọ́lọ́pọ̀ bá pọ̀ ohun kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́yé ṣùgbọ́n ìdí àwùlà ń ṣe lóòrùn lè fífọ́rọ̀ ìwá ni àwọn nǹkan tí mo ló ń parí láwùjọ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fura wípé àwọn nǹkan yẹn ti ń parí fitrọ òní kí bàbá àtìyá kọ́mọ̀tì ẹlọ́run tí wọ́n ya àwọn ọmọ wọn ọgbọ́dọ̀ tí ẹlọ́run tí àwọn ọmọ wọn bàbá wọn ṣe àbí bàbá kan bẹ̀ tí ó lè tẹ́lẹ̀ tí ó tẹ̀lẹ̀ rọ̀ bẹ̀ pé àwọn àmì kí wọ́n máa jàdúgbò ayé mi ọmọ ìyá kẹ̀kẹ́ náà lè jẹ́ àmọ́ pé bàbá ìyàwó kan lónìí kò níyàwó méjì ó sì mọ mẹ́rin níjọ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ sùn wọ́pọ̀ kí ni ẹ fi máa sùn wọ́pọ̀ abọ́ kànkàn náà òun ó bò jẹ gbogbo wọn àtẹ̀ntẹ̀nu rẹ̀ yá àtẹ̀ntẹ̀nu rẹ̀ yá wọ́n jẹ wọn jẹun kàn bẹ́ẹ̀ ọmọ ìyá kànkàn náà ló tí ọba bá tún yàwó mi wọ́n ní abọ́ àwọn ọmọ tábọ̀ ọba tó wọn mọ́ wọ́n ní ọ̀pá àwọn ọmọ ọ̀pọ̀ òtọ́rọ́ wọ́n mọ̀ ló tiré àwọn ọ̀rọ̀ kiri ká wọ́n mọ̀ jẹ́ bàbá òun àtàwọn ìyàwó rẹ̀ náà wọ́n mọ̀ jẹun papọ̀ èmi ní ìyàwó mi rè àwọn ọmọ rè ẹ sọ ọdún létí wẹ̀ kékeré mọ́ ẹ má sọ ibi tá à ń bọ̀ tí n gbàgbé láti dọ̀rùn àmọ́ náà ní ìfẹ́ká ní ṣúwà bó tilẹ̀ sí ọmọ. àwọn àsopọ̀ yìí ní èmi àtìyàwó mi tẹ́lọ̀ mi ọ̀ sí ìbàdíga kọ́lá yẹn gbogbo àwọn tó níyàwó mi àbí mo ní kankan mi ìjẹ́ àmọ́ tá a gbọ́ bí gan tí wọ́n ń jẹun pọ̀ mọ́. náà nítorí sì rèé ṣáájú kótó ní bí hàn bàbá wa gbọ́ ìsìláàmù ìsìláàmù ti wà ṣùgbọ́n sáájú kó tó lé ti gbọ́ wọn bóde ti hùwà náà ojú kan nìyẹn níjọ lórí lórí fítọ́rà yìí olówó àtọ́lùsí máa ń gbé papọ̀ ni GRA government research area kèé tí olówó ní ọ̀fi bẹ̀rẹ̀ fún wọ́n fi ilẹ̀ fún ẹni tó dé ìjọba tí wọ́n mọ̀ pé ìjọba náà ẹ̀pọ̀ ẹ̀ lórí àwọn àyè kan

ìjọba yọba ni pèsè àwọn nǹkan tí ó jẹ́ kí ìrọ̀rùn òde bó òṣìṣẹ́ ìjọba yẹn láti fi lè àkọ́kọ́ umriya ìjọba kí ni umriya fún ẹ ni umriya ọdá kí ni plural rẹ̀ bóyá gẹ̀ẹ́jẹ̀ bá bárakàlọ́fì ṣùgbọ́n tí wọ́n ní àmẹ́rí bárakàlọ́fì sáàtì máa báyìí fẹ́ ẹ̀fà báyìí fẹ́ káwọn jẹ́ bí yàtọ̀ ní lọ́nà fún mi. ẹ̀jẹ̀ mọ́ ẹ̀mọ́ta lọ wọ ibẹ̀ náà ni o. Um, jẹ́mọ́ àbí kí mẹ́gbẹ̀ẹ́ mú fẹ́ bẹ́ẹ̀ náà. èyí tó wáyé ti jọ yóò bẹ́ẹ̀ kó ẹ̀mọ́ dáná padà ẹ̀mí ọmọ yóò bẹ́ẹ̀ kó sọ yóò bá bàtà ẹ̀mí kan sọ ẹ̀dá kan ẹni má bá tó ṣe ṣé bàbá wa tẹ́ fẹ́ fi ágájì ló jù ṣé á bá wọn kalẹ̀ wọ́n bá ń tún yorùbá mi dé náà ipò kọ̀kọ́rọ̀ kì í sọ́nà wọn kọ́ńtà fún tilẹ̀ olówó èdè kí ni o kì í yín àdúgbò onú ọmọ ẹgbẹ́ àtàwà àti wọn lájọ́ ọmọ ẹgbẹ́ pọ̀ bọ̀tá àmà mọ̀ pé ilé olówó rẹ̀ nígbà tó di wípé àwọn olówó kù láàrin wa kí ń lọ dágbé ẹ ń fẹ́ ṣe wọ́n ń kà fún àbí ọ̀rọ̀ fún. mo lọ òde ní ẹlẹ́ẹ̀kejì nípa ó yàtọ̀ láàrin olówó àti gbajúmọ̀ ẹni tó ń pè ń gbajúmọ̀ nínú àtẹ tó lówó tó dàgbà pọ̀ láti kékeré wọ́n jọ lọ́sùn lọ gẹ̀gẹ̀ ṣùgbọ́n gbà tí ìtọ́lọ̀ ń fẹ́ fún kálukú tàbí rẹ̀ tó ń fún kálukú jura wọn lọ tí ẹni tó wá gbọ́dọ̀ wọ́n wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ sinmi lórí ọkọ ẹ wà máa bá máa lù bí twenty thirty níwájú ìta rẹ̀ gẹ́gẹ́ lówó torí pé olówó ń lò pé tó tún bá ti tọ̀rẹ́ mi èmi ló ti tọ́lá wá ń ṣe ìyàwó tàbí ó ń ṣe kẹ́kẹ́kẹ́ sí ìyàwó pé à ah, níbi lè dìde lówó máa ṣe ìjọba yìí fún wa ní àwọn ah, ọ̀nà oh, gbajúmọ̀ mà ní ọ̀rí olówó jẹ̀mọ́ ìjòlówó ní irú ọ̀rẹ́ bá ma. nígbà tí bàbá wọn ṣe ń jọ ṣe ń ṣe sí ṣé wọ́n sì rí ẹ̀sìn ìjọba yìí. Nàá èyí ò tún níjọ́ àsìkò táwà àsìkò táwà ló ń dẹ̀ nìyí tí àwọn wà ládùúgbò báyìí ẹ ń báyìí ní oko títí dàkú tó bá ti àgbàdo tó bá kọ́kọ́ bẹ́ lóko ó lè jápẹ̀rẹ̀ mẹ́ta mẹ́rin wọ́n wà á wáyé yóò wà sọ fún àwọn rẹ̀ wípé ẹgbẹ́ láti lé bàbá wa bì ẹ̀fọn márùn níbẹ̀ márùn márùn márùn márùn bí ó sì ha wọ́n mú wọn sàlọ́ àpò agbọ́dọ̀ bá alábàárà jáde àgbọ̀ọ̀gbọ̀ ọlọ́run tó yí ká jẹ tẹ̀lé à ẹ̀mí farapa o ọ̀rọ̀ yín àdàrú o ẹ pẹ̀lú ẹ máa bọ̀ ẹ̀gbọ́n nìkan ẹlẹ́sẹ̀ o bí ọ̀gá kàkà wọ́n mọ̀ wá ṣàdúrà fún ẹ kíkẹ́ kíkẹ́ àgbẹ̀ ti ń tó ní ọ́fíìsì ara alẹ́ pọ̀ nígbàtà náà bájá náà ní ìdí kẹ́ẹ̀kẹ́ tó ní láti pẹ̀lú àná àná ọ̀jẹ̀ pé wọ́n ì tí ì rí ẹ̀sìn. nígbà táwọn sọ yìí tí ọ̀rẹ́ bá wọ̀ rẹ̀ lọ lé tó bá mọ̀ wípé àga kan ń bẹ ìyàwó ọ̀rẹ́ àwọn ti máa ń jókòó ń bẹ ọ̀rẹ́ àwọn ti sọ fóun rí wà lórí ìwúrọ̀ rẹ̀ ọba kò ní jókòó lórí ibi tí ìyàwó rẹ̀ ti máa ń jókòó ó kà sí pé ìmọ̀ rẹ̀ gbélé ìsìnkú ìbùsùn rẹ̀ lé jẹ̀mọ́ tí wọ́n ti rí ìsìlámù báyìí lọ́nà tí ẹ̀mí ìfi ń wọ yàrá ọ̀rẹ́ rẹ̀ nínú ọjọ́ kúrò ìbẹ́ẹ̀kì ìyàwó rẹ̀. náà àwọn ọmọ àwọn ìpìlẹ̀ rí kí ló mú sọnù láàrin wa jẹmáà ní kí n tá a gbọ́yé gẹ́gẹ́ bí ọmọ nìyàn nígbà yẹn sí tá a wá rí nàrí tó yẹ kí hàn dáadáa tí fíkìrọ̀ bá ní sọmọlẹ̀ yìí sọyọ máa lékún láàrin wa ni àbí bàkẹ́tì tá a rí sẹ́yìn lọ ẹ̀kọ́ kò rà. ẹ̀kọ́ máa lékún. jama'a gbogbo ẹni tọ́rọ bá ti fàmì sókè ọgbọ́dọ̀ ma sọ́ra nítorí gbogbo ojú nípò ìntawọ́ fẹ́ máa sàlàyé níbi iṣẹ́ àlọ́rọ̀ mẹ́rin ìntọ́lọ̀ ń fi láti mẹ́rin sọ́lọ̀ lọ́rọ̀ lọ́sánà ti wá ìlọ́kàwàá bẹ́ẹ̀ nìkan ti rí bẹ́ẹ̀ nìkan ti tó ọlọ́lọ́mọ ni ṣùgbọ́n tó kojú náà de tẹ́sí ọlọ́mọ ọba òun ẹ̀kọ́ kankan nú pọ̀pọ̀lẹ́ nìkan lọ́fẹ̀ ọ́n ní ustaz ṣe rí túkù sùfíyà táwọn ní tí ọba yẹ yẹn ásàlẹ̀ yẹn fi níbi tẹ́rí àwọn àyà aṣáwà ọ̀ṣọ́lá ìdáná ọlọ́rẹ̀ wáyé àwọn ni ṣé wọ́n yóò jábọ̀ yìí pé ànábì fi ọ̀nà yẹn hàn wọ́n ìtọ́jú ìfẹ́ ti hàn wọ́n ó pè wọ́n bọ́ọ̀lù yàrá rẹ̀ tàbí wà fún ẹ ní yẹwà gbọ́wọ́ ìlọ́pàá tí a fi máa ń pè ní àlẹ́ aṣáàrọ̀ bàṣáàrọ̀ bìí dẹ́nà mo níta ló gbà ní ìwà tó sọ yìí ẹni ló ní ẹjọ́ mọ̀ náà nù ẹ́ sọ fún ẹnu sọ ọ̀fọ̀ tó ń tẹ̀lé wa orí kìlọ̀ ń pè ó àbálò ń tẹ̀lé wa sọ́dún mọ́ ẹ̀rọ ẹ̀rọ ní ajẹ́ pàmì wà jẹ́rẹ́ sọ fún wọ́n jẹ́ ràá kápẹ́ bá wà ní àti àdínábì tọ́jà láti lọ fún wọ́n jẹ́ mọ́ wá ju mẹ́wàá lọ ọ̀nà òun tó lè mo ní wọ́ gbogbo ìjagun bá gírì tó wà mùsùlùmí àlùbàdà jì yóò rìn gbogbo wọn máa jẹ náà yẹn sọ ọmọ yẹn ọsùn máa lè kiri ọmọ rẹ oníṣẹ́ mi tó wà àmì tó wà àwọn alùpùpù náà ti gbèdúwà nídìí ní ìṣẹ́jọ́ ní nàìjíríà ṣé ọmọ tó lọ sọ pé òun ṣe pẹ̀lú ọlọ́run ti yẹnu sí ọmọ ìjẹ́jọ́ gbogbo wọn àtẹ̀yìn kan tí ọba ti lẹ́yà yìí kí ó ṣe òṣùmọ́nù ọlọ́rin ìsápamọ́ sí ibi abíyá àràkùnrin ẹ̀ lọ́lọ́pàá kí ní ìrẹ́jà ogun abájìdí lọ́gọ́rọ́ wà dájú pé àmì ìsá ọdọ́rọ̀ ọ̀wà gbogbo ọlọ́wà sábà tó lọ́pàá jẹ́ náà sọ ọmọ yẹn wọn fourteen hundred nìyẹn lọ́wọ́ àwọn ìjọba ẹ̀ fourteen kí ni o kí ni ẹ̀yìn bẹ̀rẹ̀ sọ one four. táwọn èèyàn ń kó àtàwọn ọmọdé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan làrá rọ̀ adájọ́ àpòkò sí kọ́rọ̀ nínú tó ń fa ìrẹ́lẹ̀ sọ́gbọ̀n gbọ́n àrẹ̀ ọ̀sán náà wípé àwọn tí wọ́n mẹ́lẹ̀ rẹ̀ wọ́n ti rẹ̀ tí wọ́n mẹ́lẹ̀ rẹ̀ táwọn àwọn àjọ òkúlá ìdáyé ìnáma bàátùkà ní àfẹ́ríyà wà áfẹ́ríyà níkà gbogbo wa la ní ìdí ogun ànábi sallallahu alaihi wasallam ogun rẹ̀ náà sì ní ìmọ̀ sọ́lọ̀ bá fún ànábi sallallahu alaihi wasallam bóò lè máa ń ṣe rí ọ̀dọ̀ ta láti gbà á ká a bá pàtẹ́kọ̀ láti lò tó bá yé wa tán tó bá rí wípé ibi àti gbàgbà wọn ò lò ó bó láti má lẹ́yìn wọn. bákan náà bàbá wa àtàwọn àfáà wa tá a lọ gbà á. àmọ̀tá ìlú tá a bá yẹjú ẹ̀ ọ̀rọ̀ tẹ̀kìlìkù yóò máa dàrú. jamaa kakọ̀kọ̀ gbé láti ìrẹ̀ bàbá wa àwọn bàbá tí wọ́n bí wa àtàwọn ẹ̀yà tí wọ́n bí wa wọ́n èyí tẹ́gbẹ́ àwọn àfa wa ó dé nílé kọ́lọ̀ wá ṣe àti. kí n tó sọ bá kó lè rí àjá báàmì àti máa mi lọ́dọ̀ mi wọ́n ju bàbá níbáyọ̀ lọ́dọ̀ mi bàbá tó bí èrè àti bàbá tó bí èrè wọ́n gbà fún báàmì lọ́dọ̀ mi tí bá gbé láti pẹ̀lú ti máa yẹ àkámẹ́sì máa dákọ̀ àpá àfẹ́lẹ̀ Yorùbá bí bàbá àti ìyá wa wọ́n ju àwọn àfá wa lọ kí ni èrè wa. nílẹ̀ Yorùbá agbọ́mọ̀ kẹ̀kẹ́ tó dẹ́bi pé nígbà tẹ̀sí tí ó rẹ́sì ìsìn máa kẹ̀. àwọn ìsẹ́kì wà á rọ́ǹdì ẹ̀rẹ́ ìgbà tí ẹ̀ ìbáwọn kan lọ́wọ́ ikọ́ máa kẹ̀. nígbà wà ikọ̀ rẹ̀ ń bínú. rẹ̀ ti bá àbẹ́yìn wọ́n ní òǹbí ni kòtò òwò ni àti sọ̀rọ̀ ni. àwọn ilé ọ̀pọ̀lọpọ̀ fìtì náà àwọn èèyàn kó láti ni o ohun bí ni ẹgbẹ́ òkú o ni sáyé owó ni ọ̀gá wa àfá wa látàkì kọ́ wọ́n sùn àwọn òbí wa wọ́n jù wọn lọ ọrùn ẹ̀sìn wọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala mẹ́rin sọ́kì ó ti وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ما معنى تقول مبالغة هنا أنا كيف تجي على fún tó o lè ba wọn tó o lè tara wọn lídìbò ìní ọlọ́run o lè bàbá àtìyá bàbá wa àtìyá wa fún iṣẹ́ bẹ́ẹ̀ dání o kò ṣe bí àwọn àbáwá. ẹnì kan wá dún ní ẹ̀dùn ni sọ̀rọ̀ kẹ́ ẹ̀dùn sọ ya bàlàkà a ní ẹni sọ̀rọ̀ ìṣọ́ bàlàkà ìlú ó ní gbogbo pọ̀ bàbá àti ayé ta ló ń yẹ dànù ṣé bí àwọn àbá yìí ni mọ́ kọwa sáwọn àfáwà lọ́lọ́dì ọlọ́lọ́run sábàbí dáadáa láti bí oríire wá káwọn mọ́lẹ̀ wọ́lọ́rin tẹ̀sílẹ̀ ìgbẹ̀lẹ́wà akúkéwọ̀ náà tàn án a rí inú ẹ̀mì tó kéwú tẹ́ tọ́jẹ́ pé táwọn òbí ẹ̀ ti jáde láyé ọkùn alẹ́kùnkù ni a sì rẹ̀ tí ó tó tọ́pọ̀ àwọn òbí ẹ̀ lẹ́nu tẹ́ jáde láyé káfíà bá lè bá yanjú ẹ̀ ọ̀rọ̀ wọ́n yá á tètè mọ́wọ́ ọ̀tún àtòsí òun ni sẹ́tàwọn àfa àfẹ́ ṣe àfáàre olùkọ́ rẹ ire ọmọ fọlọ́mọ kọlọ́mọ ó lè gbádùn ọmọ rẹ kó ló lè jèrè ọmọ tó náà kọ́nà tiẹ̀ yóò lè yá omi wọn èé ṣe lọ́wọ́ ọlọ́mọ ọ̀rẹ́ òbí à. lábẹ́

ẹ̀wù tọ́kọ̀ lọ. ọmọ wọn ní àdìgbò lẹ̀ ṣé máa ń wà lẹ́lẹ̀ ní bọ́lá gbèsè àwọn ọ̀sán dàbí ṣùgbọ́n máa ń wẹ̀ ìṣe ìkú rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìdìbọ̀sán náà ni torí pé ànábì gbogbo mùsùlùmí ẹ̀ ní ebi lè ní ìwọ. bẹ́ẹ̀ni ìṣàkà gbọ́dọ̀ wà ní bọ́ọ̀lù ọ̀dà jì. láàbẹ̀ eléyìí òkú àkọ́ ọmọ máa jẹ́ òrẹ̀ tó bá ń pè kọ́kọ́rọ̀ mọ́jà ọ̀hún nítorí ní obìnrin tọ̀rọ̀ àròsọ ọ̀hún. yóò dà ọ̀hún wọ́n sì ń sì. kò sí sẹ́tìmọ̀ fẹ́ràn tó wà ní aráàlú fún mi because tí wọ́n lọ́dọ̀ ju aráàlú fún mi. àwọn èèyàn kí ló fàdé ewu àwùjọ wa ọ̀kan náà àpá ọkọ̀mọ sọ́dọ̀ rẹ̀ ọmọ ẹ̀ kéwú kéwú kéwú àpò ìráyè kan kéwú ní wọ́n rán lọ́jà báwọn kí gbogbo báwọn kí ọdún tí wọ́n wá dá ó pé fẹ́ ọmọ kéwì ìdá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àrẹ yìí kún kí ọya kúnlẹ̀ sí síkìlà rẹ̀ wọ́n wá gbọ́ ilá oúnjẹ tí bá ti ń dákun ọjọ́ ìwọ́n náà máa dákun ẹ̀tẹ̀lé mi Qur'an wọ́n ní Qur'an ó sì dùn ó sì dùn jẹ́lẹ̀ ẹ̀rọ náà sọ́nà bùkọ́lì sọ́nà bùkọ́lì ó sì dùn jẹ́lẹ̀ ẹ̀rọ náà gbọ́dọ̀ wáyé gbọ́dọ̀ ìjókòó ti wà fún ọmọ ìdìbò ìgbà lè rí wọ́n sọ̀ka ìpadà ní òkú gómìnà ìlú wọn kà ọ̀gá wọn náà máa kàfẹ́ sí sọlọ bọ̀ wọlé kọ́gbé lórí náà wọn ta tí wọn káyọ̀ náà kàfẹ́ yẹn sọlọ bọ̀ lórí ha dánù sọlọ bọ̀ sí. ìlú ìwọ́n ní rí ni ó ti wọ̀ omi báyìí tó gbogbo báyìí ẹ̀ omúlé ayé ọmọ ọlọ́mọ tẹ́lẹ̀ ọmọ ń ké ọsọ di nǹkan mi ọwọ́ ń sọ ìtàn tí ọ̀sẹ̀lẹ̀ ṣẹ̀dọ́ sí náà náà ojú kan ojú kejì yóò bá agbẹ́kẹ̀kì ìdí alọ́tọ̀ àwọn sẹ́nà ìdí alọ́tọ̀ ìbò ìdí alọ́tọ̀ inú òṣèṣì yóò bá ó ní kéèyàn máa fi àjẹrẹ láti fún ẹlòmíì lè dára sí ní ọ. inú ìṣẹ́jú yorùbá ní kátàpẹ́ tá a bá ti rú rẹ látọ̀dọ̀ rẹ̀ kọ́kọ́rọ̀ ṣàdédé mọ́ tọ́ba ti ṣàdédé ẹnu mi kí wọ́n ti gbọ́. inú ìṣẹ́jú yorùbá ni pé tó ń bá ti jẹ ẹ̀tẹ́ tó bá ti jẹ ojú ó nínú ṣe tí yóò bá o ní ẹ́ ti máa ń gbé ẹ̀dì fún aláàrí torí ìtọ́gbọ́sọ́dọ̀ wọn afáàlọ́ ìdára wọn kò sí kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ti tẹ̀fà ìtọ́jọ́ lé ó sì yáwó lé bí ìdájọ́ wọn wọn ẹ̀yà àgbàwá kò sí yóò tẹ̀lé àti òsì ẹ̀ka mẹ́nu wa àìkẹ́ àwọn sì jẹ́ wọn mẹ́ra àbá ti yẹ ẹ̀ báwọn àmà lékún kí ẹ tó fẹ́ padà léwu ó sì kó five thousand fún ọkọ wọn kí àbá àbúrò ní bẹ́ẹ̀ni àgbà ti bẹ̀rẹ̀ wà láàánú nínú ilé wọn wá dájà lẹ́yìn tí a ti dàgbòrò léwu sọjẹ́ pé bí ẹ̀kọ́ méje bí wọ́n wá dá yọ mọ̀ sí ẹlẹ́ àgbà ní ọjẹ́ ọkọ̀ wá dé àjọyìn fún kọ́kọ́ bá dé wá àwùjọ sẹ́ẹ̀sì mọ̀ pé tọ́yà wọn lówó láàárọ̀ sẹ́ẹ̀sì tètè tọkọ tán ebi pa bàbọ̀ ó ti dẹ́ ti tí wọ́n ti kí fílà sí tí wọ́n ti bu òkèlè àbùràn ní mẹ́ta tó ní wọ́n ti ń láàbùn lọ́wọ́ ni ẹ wo sẹ́yìn olè lónìí kọ́nù jẹ́ àwọn ọmọ akásùn lórí ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ à sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí rojọ́ gan ọkọ̀ gan mọ̀nà rẹ̀ pé ẹjọ́ yìí rọ̀ ó náà yóò ti dàjọ́. oúnjẹ jẹ́ oúnjẹ lọ́yìn oúnjẹ ìyá ilé ni olókòwò ẹ̀lẹ́ yóò bá ní ìmọ̀ bí ó sì dáhùn yìí lẹ́jọ́ àwùjù àwùjù ọmọ bí ó sì dáhùn. ìwà ká máa fọwọ́ ra nǹkan lójú títí títí ìbàjẹ́ kọ́kẹ́tì ọmọ ọmọ ara káwá pé ń pọ́n ni. gba ọmọ ya ẹgbẹ́ tó ti pọ́n sí àtẹ́kì ti ń fi ọ̀gẹ̀dẹ̀ yọ ọ̀rọ̀ títí ọ̀pá ìjẹta rẹ̀ ẹ̀rẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní àti ìdílé wọ́n tún mọ́ mẹ́tún mi lọ. Kọ̀wá sọ́kọ́tà yá ẹ̀sìn wa náà. iná fà á bẹ́ẹ̀ bá ti rí ẹ̀yà tó ní ìgbèjì kan ẹni tó bá bẹ́ẹ̀ ti tọ́lọ́ ìgbà tí ìtúnṣe ní ìṣe wọ́n wà sọ pé síwèé ara wa ní. ẹni tí wọ́n bí ọgẹ bí ó ṣe é ṣe nù. ìwọ mẹlẹ́nu gbọ́rọ̀ bẹ́ẹ̀ sì ni díìnù lọ́ọ̀ fọ́ọ̀kọ̀ kúlẹ̀ àhàdì ẹ̀sìn ọlọ́run ọba òkè gbogbo abẹ́ ìlọ́wà kò sẹ́ńtì mẹ́lókè ẹ̀sìn olóhùn ẹ̀sìn ló so gbogbo wa papọ̀ lójijì tá a fi jẹ́ yáda wà hídà tá a fi jẹ́ ọwọ́ kan ṣoṣo. àwọn àbọ̀ kí ó gẹ́gẹ́ tó ní ẹni tó so wá pọ̀ máa lọ́dún kánú wà dáadáa ní ìmọ̀tọ́lọ́ fún ànábì sallallahu alaihi wasallam ọ̀dàrú àbíkẹ́yìn ọ̀bámà olókùn ó sì ní àwọn ẹni tó tu àti ẹni tó dé fìtínà tó padà bá kú mà níbẹ̀rẹ̀ ìdá ara ẹ̀ náà lè tí àwa náà ń pè sáńpẹ̀ a wà ní àtẹ̀kù yìí. ní ti àmà kéékèèké wọ́n máa pè ní ọdún fọ́lú fọ́kẹ́ni o. ọdún àtẹ̀kìrì kí ni ọ̀ máa kọ́ sí ẹnìkan wọ́n mú láti fi sí ìlú ìkọ̀lì ládà ẹni tí ń kọ́ sí ẹlòmíì ni mọ̀kọ́ lílù ẹni tí ń kọ́ sí ni mọ̀kọ́ ládù. àkọ́kọ́ kírísítọ́kì lílù gan-an sọ́wọ́ àbí اختلطوا عن العلم في التقييم او اعطاه علما وقيمته للتقييم الفريق الاول ولو في ده تقييمه اما الجد من وقت لوقت mo ti tẹ̀ lẹ́yìn mo náà lẹ́nu ìdáhùn lọ. ok àbọ̀ ẹni kejì àyíká wọ́n ti tẹ̀ sílí ìlú sí wa níbi àlàyé mi tẹ̀ ẹ̀ bá lẹ́yìn wọ́n náà náà lẹ́yìn. ẹ̀yin tẹ́kùn tẹ̀kìlù kílẹ̀ yìí wọ́n ní síbi tẹ̀kìlù ní kéèyàn máa fi ọgbẹ́ ẹ̀nìkan sọ fún àti ẹ̀ àtòrílà kẹ́yìn jẹ́ kọ́ wọ́n máa tẹ̀sí ẹnìkan tẹ̀sí ìjẹ tó mú lọ pàdé ọlọ́run kàdà ànìtẹ́ ẹlẹ́rìí wọ́n rẹ̀ lẹ́rìí wọ́n ní ẹjẹ́ àtẹ̀dá àwọn ọmọ sọ́fìlì ìṣòro ọlọ́run máa sọ wípé wà látàkùkù máa lẹ́yìn tàlákà bí ìrìn ntí ọba mímọ̀ pẹ̀ lóde wọ́n bọ́ jẹun tó bẹ́ẹ̀ ìmẹ̀sámà tó rẹ́sì wà ní bàtọ̀ ojú wọ́n ní kọ̀ ààyà ọkàn kúlù wùláyà kan náà ní pàṣẹ wà gbogbo ẹ̀ lọ́wọ́ bóbi à ń pa rẹ̀ tí n bá ní ojú ẹ̀rí rẹ̀ mo fi ń rìn rẹ̀ tọ́lọ̀ orí ìkúrì ṣé kúrú wà ní ọ̀tá tí mo lè tẹ̀lé kọ́ fún ma gbọ́rọ̀ yà á ti ọlọ́run bá mọ́ gbọ̀ọ̀gbọ́ bí ìmáàmù Mansur ṣe gbọ̀ọ̀gbọ́ mọ̀ ń bọ́ọ̀lù bí mọ́mọ̀ sùn sí fẹ́ pàdé ẹ̀ àbọ̀bí mọ́sálà àti ọ̀fẹ́ jáde láyé pé láyé ẹ̀rọ lórí ẹ̀rọ ọlọ́run mo kú lórí àti ìdájọ́ àbúrò bá ti kúlé lórí dípò pọ̀tọ̀ láyé ẹ̀rọ sọ́jà àzà àbọ̀ ọlọ́run bá wù mo kú lórí ìdí àbálẹ́ ti pàdé ẹ̀ ọlọ́wọ́ bá bọ́ọ̀ bá dé sọ̀rọ̀ bàbá kàmà yìí nílọrin láì tí a mọ́ ìlọ́sọ̀rọ̀ ní ọlọ́wọ́ bá wò ibi ọmọ tó bàbá wa bá adam ní agẹ́gẹ́ sí ní oṣù sí láì tí a mọ́ afákan afáàrí àtẹ̀kùlé ọ̀kọ́ sí wọ́n gẹ́gẹ́ òfìsí nígbà wọn lọ gbé sọ wọn lọ orí wọn ní kó orí torí ojú ológun ò ní bí ọ́ ojú tó ń rí owó bì èyí tó ọwọ́ gbogbo ẹ̀rí wọ́n bí ọ́ ọwọ́ ń kárí rẹ̀ fẹ́ lómi ìtumẹ̀ ní wọ́n ní pé ẹ̀fún ní ẹ̀rí ni wọ́n náà lẹ́rí ni oníṣẹ́ ẹ̀rí wọ́n ní ẹ̀rí ní ẹ̀rí lórí àdíìsì tó wá tó kù àdíìsì yẹn pọ̀ ìlọ́pàá táwọn fàáfi pé níbi mẹ́rin pàtàkì àfa wọ́n ní àti ìlọ pẹ̀sẹ̀ múlẹ̀ àwọn apá kan lọ pẹ̀sẹ̀ múlẹ̀ nínú àti ẹ̀ ní kọ̀ pẹ̀sẹ̀ múlẹ̀ ìmọ̀ àwọn ọmọdé wà bẹ̀ àti àmì àwọn afọ mi náà nínú àti ọlọ́ pẹ̀sẹ̀ múlẹ̀ ìmọ̀ mùsàlì ó ti bẹ́ẹ̀ ti kẹ́sẹ̀ tó fi àbẹ̀ ṣàlì bàbá bá nínú àmì bẹ́ẹ̀ náà ní àdìsù tọ́lábù lè rí ní fàrí ìdọ̀tún àlàáfíà mùsùlùmí àgùnbẹ̀wò òdìbí mùsùlùmí ìyá náà wulẹ̀ òun lọ́rọ̀ nù. àbá tó lè jìnlẹ̀. tọ́lá tó bá wùlẹ̀ nínú ìdáwọ́ ìmà fàìlì ìtọ́jọ́ là nílẹ̀ mùsùlùmí ìyá àlè ti àlù kábò àìlè ìjọba fàyọ̀ nìyẹn. Hmm. kó o lè dọ́lọ̀ mọ̀ fúnra rẹ lẹ́dá kúrẹ́ńtà lẹ́dá dọ̀tíìmù lẹ́dá àdìsí ha lẹ́dá àdìsí tu gbogbo gbọ́ bàbá ti dé ìkọ ìdẹ̀dẹ̀ lọ́rùn rẹ̀ bọ́lọ́kọ kèé ti bọ́ ọmọ tẹ̀sí rẹ̀ ju ẹnìkan ọmọ tẹ̀sí rẹ̀ wí ẹnìkan dákò tó ní jíná bí ọ̀rẹ́ ọ̀rọ̀ máa ń kọ̀lá fún jíná pàdé ìta ìdá ni tó ọba gbọ́ yẹ pé tí wọ́n torí ẹ̀dọ́ ọ̀run ó sì wá mú láwẹ̀wà ẹ sì wò lórí ayẹ̀ ni tí àwọn ará ẹni tí ń kulé lọ́ba jábọ́ lórí tẹ́rìtọ́rì ó di ó ń tẹ̀sán fún ẹ̀sẹ̀ sátàdé ó di gbọ̀n ló bá yóò tẹ́lifíṣẹ́ ń lọ bí jẹ́ mo ti dáṣọ́ ọjọ́ ẹgbẹ́ kan gbogbo àwọn èèyàn mọ̀bá kẹ́nu mo ṣe ìyẹ̀wò ọ̀tọ́lọ́ tí wọ́n dára bẹ́ẹ̀ sì ni ọfẹ́ fìyàn wà tí yé ìrònú mi ní díẹ̀ tó ní ẹ̀dá tó lọ sí kọ̀tẹ́ tí ó fi fi gbó wá ní ẹ̀rọ tẹ́ ẹ bá nìkan tó bá bí ní táìmù wọ́n lè kó pàtí mọ́tò ọ̀gbẹ́ àbúrò kú yé yìí ní ìsinmi báyìí tọ́lọ́ ń bá dé ẹ̀mí arọ kọ̀jọ̀jọ́ ìpò ìdójì kò sàpá kò sí kankan kọ́dà wọ́n mọ yí ní bọ́ọ̀lù ẹ̀mí wọ́n mọ̀ sáré ẹ̀ tẹ́ ẹ bá pàdé lójú ọ̀nà tó fajú o bá yóò ṣe dáadáa ní ẹ̀kọ́ olú ẹ̀sà náà tẹ́ bá tó ẹ̀sà náà àánú rẹ̀ ní tó ṣe olóòtú lè sàgbó gbogbo wàṣùgbọ́n ẹgbẹ́ but a máa fún ọgbà from problem what's your problem ah ẹjọ kí lọ́lọ́gbọ̀ òwe yìí ah ìgbà tí ó ti gbé bá jẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah ọ̀bẹ bá jẹ́ ẹ̀jẹ̀ wọ́n ti kúrò kí lọ́lọ́gbọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí problem ọlọ́wọ́ bá jẹ́ ẹ̀jẹ̀ àkékè ìdítalẹ̀ ìdájẹ́ ìdítalẹ̀ ìdájẹ́ ìdítalẹ̀ ìdítalẹ̀ sọ̀rọ̀ máa lọ ilé ẹgbẹ́ yìí ọ̀rẹ́ àgbọ̀ ọ̀gbọ́n kápẹ́ ilẹ̀ ìjẹ́ fún ayé ẹgbẹ́ tí wọ́n yí o ṣe ní ọjọ́ yẹ̀ ìdáru wọ́n ní kápẹ́ tó ń torí ẹ̀dá wa lélẹ́ kọ̀tẹ́ tó lè tú nínú wa ọmọ àkọlù ọmọ àká ìyẹn lọ́dẹ̀ jùlọ sálà lórí ọ̀rọ̀ kúbà kúbà tó jùmọ̀ àrà àwọn ọmọ àkọlù bẹ̀ àwọn ọmọ ìjọba lè jùmọ̀ àrà àfáà tó ṣe túbà fa ọ̀rọ̀ àkọ́kọ́ ní pé bí ayé lọ́gọ́tì yàtúbù ìmáàmù náà èdè wo ni máàmù ó fi báwọn yẹn sọ̀rọ̀ apá kan àfa ni lílẹ̀ àròbí ya lè àyìnrò sọ̀rọ̀ sọ́lá máa kọ́tọ̀ bá nínú àti àbẹ̀rẹ̀ ìrì ha lágbára náà bí ti máa ṣe gbà fáwọn èèyàn kò mú nǹkan tí máa ń bèèrè lọ rèé sọ ábà ìlú èdè mi tí èdè tẹ̀sí mi ń báyìí kì í ṣe ń bàlùkù wọ́n dúró lórí ẹ̀ báwọn. inú àwọn màlìkíyà wọn bẹ̀ jùmúrù màlìkíyà wọn bá ọ̀rọ̀ kejì ní pé tuntun àdúgbò òfin àmì ìdè ṣùgbọ́n kò kọ́ ayélujára ni wọ́n máa ń fẹ́lẹ́ ní rọ̀sùn ilé nígbà tí ìsáàlì sọ̀rọ̀ kejì nínú ìgbà yìí lọ kí ni wọ́n gbọ́ ìgbà tí kò ní dẹ́kun ní ìlú ọlọ́kọ̀ máa mọ̀ ni àwọn àbá àti ní lóò wọ́n lọ wá gbóṣù mẹ́rọ wa tí wọ́n máa ń fò yìí sọ̀rọ̀ tí ó sọ kí ìṣòro burúkú. jọ̀mọ́ ẹ̀wọ̀n jẹ́ sọ̀rọ̀ èdè àtẹ̀yìn àwọn èèyàn kẹ́ ń bẹ olí máa ràn án ni pé kí ẹ ti gbé bọ̀ mọ́ ní ọdún mọ́. ìjọba àwọn ọmọ ọlọ́mọ ti máa rẹ̀ pé ah tù lábẹ́ kí o kò ti àǹtà láti máa bọ̀ dáìní àti máa mọ̀ ní kékeré bẹ́rẹ̀ kí lónìí ní wọ́n kí o ti tẹ̀ inú yóò tún bàjẹ́ pé tẹ́lẹ̀ ìdí pé òun bá wọn lónìí ẹnu tí mọ́ mẹ́ta lórí ìrùkú nílá kẹ̀lẹ́ ìdíjì ọ̀sáàbà àwọn ti gbọ́ ẹ̀ ẹ̀bá ti bá máa ń rúkú rákẹ́lẹ́ ìjọ ti bá túnmọ̀ àwọn ègbò yókè àkúlẹ́ṣọ̀ ìdáwé àábẹ́ ọ̀gbọ́rí àtẹ̀kìlì kò sí tọ́jọ́ ẹ̀rí àkọ́kọ́ òní ayẹyẹ ẹ̀rí ẹ̀kẹ́jì ó làdíjì wọ́n náà kúlẹ̀ yìí جاء في السنن إلى مكتبه من حديث حذيفة اليماني رضي الله تعالى عنه وارضاهما قال رسول الله صلى الله عليه وسلم لا تكونوا إماعة هذا من حديث حذيفة لا تكونوا إماعة الذين يقولون إن أحسن أحسننا وإن ظلموا ظلمنا ولكن وقتلوا أنفسكم إن أحسن أن تبصروا wàhíìn àtàwọn fàlà àtàwọn ó sọ̀rọ̀ ìlàdàkúrú ìmá àtàn àwọn kan ọ̀fẹ́ gbọ́ kẹ́lìmọ̀ yẹn yé lóde lábáwá wọ́n ti fi láti ọ̀pọ̀ láti di má àwọn wa àwọn lò kẹ́lìmọ̀ òun ti lọ́rọ̀ lábáwá ìmá òní fọlọfọlọ ẹni tí ò lè dádó kò lè dádó tí wọ́n gbé

tó wá lọ fọwọ́ mi rù <laughs> wàláì gbogbo ẹ sẹ́ńdọ̀ ọ̀fọ̀ nàbì gbogbo ẹ ń bá ti ń jẹ́jà kejì ẹ̀ tí wọ́n ń pè ní tọ́lọ̀ ń fọ̀ nàbì wàláì rọrùn òǹgáàmà ó gẹ́gẹ́ ní o bóò ní ìsìlọ rẹ́gísítà ẹ̀ẹ́ ìyá lónà ó fọ àkáǹtì ìbùnà àkáǹtì mímọ̀ fowó bẹ̀ mímọ̀ sí wàhálà àbúrò sẹ́yìnbà ni ọwọ́ àmọ́ gbàdá torí kí ni àyíwá abẹ́ ah! ya one point four kìlọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ sọ̀rọ̀ ní àtọ̀ lóyún nígbà ẹ̀dáwọ̀ ẹ̀dí ìdẹ́jọ́ náà tí ẹ̀yọ́ ẹ̀dí ẹ̀bá sí ìlọ́rọ̀ wáyé ṣé tí ṣé tí torí ọmọ lọ àkúrẹ́dọ̀ mẹ́rin ìbẹ̀dì sọ́lọ́ aláàjì wọn ìmí ìfún wọlé torí wá ń bọ́ sáà ìdí o ṣe wo torí àtòtò àkókò òṣè dáhùn lẹ́ẹ̀kan pọ́ńtẹ̀lì lẹ́ẹ̀kan ó ti dì ó ti dá ìdí wá ìdí bó nànà ẹgbẹ́ twenty thousand àmì sílẹ̀ ògbó sílẹ̀ látàkùn ìmáà ẹ̀rọ náà jẹ́ mọ̀sọ̀pọ̀tì mọ̀sọ̀pọ̀tì sọ dáadáa tó bá mọ̀ àti wàá rọ́jùlù ìmá bílárò ní sọ́nìyẹ àgbà rọ́jùlù ìmá àti ìmá ìmá ẹ méje tí ò ní lè dánúrò wọ́n máa sọ pé wẹ́n ọ̀rọ̀ tèmi sí ẹ iná sọ̀rọ̀ náà àtàlẹ́ èyí táwọn ìbá ti gbára lóògbé táwọn ìbá fọ̀pọ̀ tí wọ́n dẹ̀ kọ̀pẹ́ àwọn náà máa kọ̀pẹ́ pẹ̀lú wọn wọ́n ti rárá àwọn ti rárá ìṣúwárá ẹ̀kọ́ owó mọ́tàlá sílẹ̀ gbogbo mọ́tàlá ìwà mẹ́sàájì ń jẹ́ pé tí èèyàn lè wọ mẹ́sàájì àánú ọlọ́run lè lọ́kàn lè ti bì ọ́ nínú àbá púpọ̀ ilé alájígbàjà àtẹ́nẹ̀ẹ́rà láti éèpì láti éèpì gbogbo náà kúkúrú àwọn máa sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rọ tí wọ́n wò bí ẹgbẹ́ kìíní tẹ̀lé nílé àwọn kókàtò òfò ń bẹ táwọn yẹn gbọ́ sí bíi dàgbọ́mì balagudu tó wá gbọ́ mi ọ̀tẹ̀lẹ̀ o àjọ ẹ̀rí òwúrí sí ìfìlẹ̀ dada àwọn oṣù lọ́ọ̀rì máa ń fowó ra ẹbí kìnnìkan ẹbí ẹbí nẹ ẹtù kẹsàn àwọn èèyàn ti wá bàjẹ́ bíi pé kí programu yìí wọ́n mọ̀ bá àbúrò ó sì kìbe títí kí wọ́n rẹ̀ ọ̀kan nù àti àjọ wa ń bẹnu mọ́sálásí kan tó jẹ́ pé ntọ́jọ́ bẹ́ẹ̀ wò ó kírun pọ̀ ni tó ní àbá ìtẹ̀ àbá aláwìyé ó wá ń lápá mú gbàǹsálámù tàbí sẹ́ńtì tí ilẹ̀ sẹ́ńtì ti jẹ́ ìdáwó yìí ha ó ní àbáwọ̀ láì sẹ́ńtì bá bẹ̀rẹ̀ ha àti jẹ́ lókun lẹ́sìn sọ̀tà yẹn bọ̀ sí ìfẹ́ sí ìfẹ́ níwájú ọlọ́run ìmá ẹwọ díẹ̀ bímọ. jẹ́mọ́ àti ẹ̀bá ní ọ̀rọ̀ yẹn báwọn. bóyá gómìnà kọjá lọ nǹkan kan olùwàkù kan dé gàngan ìgbà wo ọ̀gá àwọn sọ́jà ń kọjá lọ lágbègbè mọ́ fẹ́ẹ́ sinmi gàngan làwọn sọ́jà tàbí ìbọn mẹ́fà òkè pàápàápàá tí o kò lè ṣe gàngan ìgbà wo kọ́tò lè là. sẹ́ni fẹ́ bá dé lè fi kẹ ìgbà nígbà tí ẹni làbí bí bí bí mà ó ní agbára wò bí ẹ ṣe sọ́ọ̀nù náà kọ́ra wọn àyẹ̀wò ẹ má nu ọbẹ̀ wò tẹ̀ bá yẹ ebi yẹ ti mútu lọ́rọ̀ nìkan lọ́wọ́ àti àbáyẹ̀jẹ̀ tẹ̀ bá ti wẹ̀ ẹ̀wà ìdàgbà wọn òun yàwó bá yẹ̀ ìwọ gẹ́gẹ́ ní àti ìwọ gẹ́gẹ́ ti ní abẹ́rẹ́ jẹ́ kí ló àti ìwọ gẹ́gẹ́ ẹ̀ẹ́ ọ̀sùn bíbí náà tá a lè sọ̀rọ̀ ẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ò lè parọ́ bíbí náà.

ibi ń bẹ bẹ ọ̀gá àwọn sọ́jà yẹn kọjá lọ odò ọ̀fù wa wọ́n sì yìnbọn òkè kí gbogbo ọ̀dọ́ ó fi túnbẹ̀ ọ̀rọ̀kà yìnbọn òkè. àwọn ẹ̀dá tó rí bá wà ìbẹ̀ ní ọmọ ìbẹ̀ ní omi ìmá. sísá gbé náà abájẹ́lẹ̀ ẹjọ́ òfin òfin ti jọ yìí ẹ̀yìn ìdìdàdé ìfọ́nà pé ọkùnrin wá pọ̀jù ló kọjá lọ́pọ̀ mi. Kí ni iṣẹ́ tù? Ọkùnrin wá pọ̀jù ló kọjá ló wọ́fẹ̀. Wèlè lọ́wọ́ lè lọ́kọ́ yìí. Láti lọ́kọ́. Àwọn ẹ̀dà tó níbà wà. Ìmáà. Àwọn ẹ̀dà tó níbà wà iṣẹ́ ẹ̀mọ̀ ọgbọ́n ní olùkọ́ ìyàwó orí táwọn ìbá gbọ́ àwọn ló bí wa èmi ọ̀yẹ̀ bá ẹgbẹ́ ní ọjọ́ bẹ̀rẹ̀ náà. wọ́n lè lọ gún yẹn gbò ó sì gbogbo ọlọ́pàá sí mi wọ́n lè kí lẹ́mú yìí rè báyọ̀ láti sọ lẹ́yìn kí n lọ gún gbò ní. bí ọkùnrin kò sì lẹ́gá ní ọ̀gá yìí kò ní ìrẹ́gá lọ́dọ̀ òkèlè wọ́n àti wúlọ̀ àwọn ọ̀rọ̀ tó bá wọlé yàgò ìgbẹ́ ẹ̀fẹ́ tẹ̀lé rọ́ọ̀dẹ̀ náà ni àwọn tó wáyé rà afáàmì yìí máa bú ẹni máa bùkún ìyá yìí afáàmì yìí máa da wọ́lẹ̀ lórí ẹ̀hún kí ni aka wọ́n mọ́yà afáàmì náà sọ̀rọ̀ náà káàkiri pípa ti ṣe fọ́ọ̀tì dè àgbàlẹ́ yóò lè já ọwọ́ ọ̀dọ́ àwọn tẹ́ ń ṣe wò nígbà tó wọn wọ́n sì fojú ẹjẹ́ bẹ́ẹ̀ fún náà náà yìí wọ́n tó fún ní ọdún ẹgbẹ́ ìgbìlọ́ jẹ̀mọ́n ìmọ̀ bẹ́ẹ̀ ní ọmọdé adámẹ́kẹ̀ẹ́ yọ̀ ẹ̀dí àwọn kórógàkórógà náà tó wá wà tán pẹ̀lẹ́ fi lé ayé ẹnìkan tí kíá sẹ́ẹ̀kì rẹ̀ èèyàn yìí tó lọ rẹ̀ bẹ́ẹ̀ tí ń da ilé ẹ̀rú wípé ẹ̀yìn ẹ̀yìn mú lápá ẹ̀mú lẹ́sẹ̀ ẹ̀wà lọ pé sẹ́ẹ̀kì rẹ̀ ṣe mẹ́fà dúdú kí ni ìgbéwọ̀ ẹ̀yìn ọmọ gẹ̀ẹ́ àbí pé mọ́wọ́ àbẹ́lẹ̀ ẹ̀yìn máa mọ́wọ́ àbẹ́lẹ̀ ẹ̀yìn máa ẹ̀sì ló ń lè gbé lẹ́yìn gbé tẹ́ ẹ gbé ìṣọ bẹ́ẹ̀ nírọ̀lẹ́ láàárọ̀ bẹ́ẹ̀ mọ́ lọ yóò sì padà wọ́n bẹ́ẹ̀ rọlẹ̀ sílẹ̀ bí wọ́n rọ̀ wọ́n lé gbogbo bí ẹ ti mọ wá ìgbẹ́ wọ́n mọ ọmọ jẹ̀bi báwọn ni o ṣe wáyé mi sí mọ̀ mọ́ yóò bá ṣe kọ́ bá kú yóò bá kó okùn bóòdì mo ti kojú pẹ̀lẹ́ yóò yá àfàyẹ́ lọ ṣe ẹ̀gbẹ́ ìrẹ́kọ̀ fún mi wá ní ẹ̀sùn mẹ́lẹ̀ ni ó lọ sí ní jẹ́kọ́ ní ó ṣẹ̀gbẹ́ fúnra tí mo kò fúnra lọ́rùn jì fúnra ló sì dílé lọ kí n bẹ̀rù rẹ̀ lẹ́rẹ̀ ẹni tí orí rẹ̀ máa ń mọ́ òní náà wà ìjàmáà nítorí pé ní tí mú wáyé òun ní ọpọlọ ń retí tẹ́lẹ̀ kéde tẹ́lẹ̀ tọ́pọ̀ láti wá rí ọpọlọ sì tẹ̀lé lójú ẹsẹ̀ gbogbo tó lè mú ìdèdè ọlọ́pọlọ kò ní sí mọ́ ẹ máa wọ́n rẹ̀ sí ọmọ tẹ̀lé nìkan yìí ìṣesí wọn wà bí ọ̀pẹ tí nǹkan bá gún àtẹnìkan yọ ọ́ yà jẹ lórí rẹ̀ nìkan ti gún ẹ ní nǹkan bí ìtọ̀yàtọ̀ kò sí di ó gún ọ mẹ́rin ẹja kọlu kéwù yẹ. jaala ali imam maali amala ali madina tó já imam maali wọn máa ń pè aha lára àwọn òṣùlù tí wọn òun náà ní wípé èyí táwọn amadina bá ṣe tó já ẹ kí ló pàṣẹ mọ́mọ́ ìdílé kì í ti pẹ́ náà sọ́mà sápáná lẹ́ẹ̀ta náà ní sọ́mà náà sọ́kùnrin tó ọ̀pá kọ́kọ́rọ́ òdúrà àkọ́gbẹ́ nítorí wípé ní ayé rúmọ́rùn rọ́bì àwọn ọ̀gá náà rọ̀. tí ìbáni bí ìyá ìbá dé ṣé ń fẹ́ rán yẹn jáde láti lórí. Kí àwọn afáwọn àwọn àti ìjọba àti ìjọba. Sọ́dọ̀ wà الله أكبر الله